الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأرواح العتقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء لما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي ست الله مجبورنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائه محيط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 على إبراهيم وعلى آل إبراهيم إنك غني مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إلهي يا كريم قيام الليل وإن نافلة إن رابو أبوك عشان أبوك تراوي بيا شعر أهليني ومن تومري يدري كريم من مهر يمنون dịka ahụhụ aisha ụsọnke omori yarọdọ mmadụ a na ire abụrọ na ọ nyara ebe a ka arịọ ka iwu ya mụ nne ili tite ọnatuwekwu na-atụ ahụ ọyịnyị ime n'ụbọchị aisha rọdọ mmadụ a na ha يقولون إن أدينا الفرائض لم نبالي لم نبالي أن نزداد أكأنه كنوا عن عائشة كأني أزني أنا كأتي أنا أعطي بابي إسان كوريا كي أنا بابي أو أنا بابي أنت رمضان أنا مين أنا بابي زكاة أنا بابي حج أنا بابي abin ya mai wa babu ya mai wa cewa ba ba na mubali Allah mazza an ku kuma ba gan ana yana kura ko wani ne su ne ne wala amri la yas'aluhum Allah illa amma tarada alayhi Aisha radiyallahu anha baka dodo dodo en so muri ba ko se en so ma ba ko yi ọlọ́run ní ọ́fíìlà omúlé wà òṣèké sọ́dẹ̀ ẹ̀kùn ní ọ́fíìlà ọlọ́ba bá bò ó wà òṣèké sọ́dẹ̀ ẹ̀mẹ́ aisha kàjẹ́dẹ́gbẹ́dẹ́ anọ́mọ̀ èrè wọlákin náà kọ́ ọ̀mún yọ̀tọ̀ àmọ́ àgbáyèrè ni àgbáyèrè ni olókàtà yìí ẹ̀yà arẹ́gbẹ́ ẹ̀yà arẹ́gbẹ́ lọ́tọ̀ tó lórí yọ̀tọ̀ òun náà bí lẹ́yìn wọn náà ẹ̀rọ arìnrì inú ọdún àtúnú àwọn inú àwọn àtúnú ọdún ẹ̀rọ ẹ̀mí orí ẹ̀rọ arìnrì wọ́n máa ń tún ìlà mi nàbí yíkùn wọ́n máa nàbí yíkùn ìlà mi yíkùn ìṣọ́nù wájú ọ̀dùká ilé ìwé ń tún ìmúrí ìhò rẹ̀ ló ń tún ìmúrí ọ̀rẹ́ ọkùnrin wa ẹ̀rẹ̀ rẹ̀ ń tún ìmúrí ọ̀rẹ́ màmáìkà lọ́kùn tó borí bí ọba ṣẹ̀ṣẹ̀ bí ìmọ̀ láìka ọmọ ọba ọmọ àbá náà máa rọ ó tó borí ọba jẹ̀mú pé ọ̀rẹ́ ìwé kọ̀ ọba jẹ̀mú rà ọ̀gá ọba ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀ǹtí ọ̀ǹtí ọ̀ǹtí ọ̀nyẹ̀ ọ̀ǹtí ọmọ ọ̀ǹtí ọmọ ọ̀ǹtí ọ̀yà kò yẹ bí wúlò fún mẹ́ta bá. àbúkù ayé kò tẹ̀lá orí ìtọ́nù. lọ́sọ̀ aisha rẹ̀ lọ àdáhà báwa kárí káyé wọn láàyè ma tara ka sallallahu alaihi wasallam qiyam layl ko ne ce muri tijin ani mun ko muri tijin al na ha ونضع كل آية فيها قيام الليل bí a ṣe آية آية àpò yẹrẹ àyà àyè èyí olóòmùrí ìkà iná nìka àkọ àyínáfìlà inú àwọn àyínáfìlà inú àwọn sọ́tútù yìí. àkẹ́sọ́ ni ìwọ nìka yìí ìwọ ìwà ẹ̀yìn tó mú níwà àbò ìsìn ọ̀rọ̀ náà máa bá a bò yìí. bí a káàkà ẹ̀kọ́ wa máa bọ̀ lóòmùrí ìkà mẹ́. ime mmege onye aka ka omori ọdaka doro n'ezi. deri ere otu ka yi omori ọdọ nwere tọkụkọ ya ni garanti ka omori ọdọ nwere na igbo ọka efere efere amaghị onye achị ọkụrụ ya nwere otu ụlọ ya dọkụrụ ka ọdọ nwere anyị na-emuri kasị mere onye akọ onye afọ ya chekwa n'ụlọ oriri iri lọtụ nke oriri iri anyị ahụ ọrụ ya ka akọwara asọdụ ababụ na ekere ekekere ọta n'ụlọ anyị ọrụ ma mere ebe ụmụ ya nọ na sọlá nọ́ọ̀sìlì sọba kọ̀ ilẹ̀ nọ́ọ̀sìlì rèyí rèyí ọmọ ìsọ̀rọ̀ akúnjẹ́ mímọ́ àmì dúró ní ọmọ náà nù ìjọ mímọ́ àmì rí àwọn ẹgbẹ́ òun ní ojú ìwé wọn àmì rí ọ̀rọ̀ àṣà bá bó sí ìta bó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ìta kí á bá bá wọn aṣọ máa sí ọ̀rọ̀ kàkà mú rè máa fi jẹ́ àwọn ọmọ sí bí aisha rẹ̀ lọ àmà bọ́mọ̀ ní bá tẹ̀rẹ̀ ọmọ bọ́mọ̀ ní bá tẹ̀rẹ̀ ọmọ nìyẹn bí o ti yẹ èyí ló bá rẹ̀ ká yìí a ní àǹfààní amáyé ní ká yìí wà á mọ̀ tó mọ̀ yí mẹ̀rẹ̀ yòrò pàtẹ́ àgbẹ̀ka amáyé tó mọ̀ yí olóhùn yìí nínú àdínní ọmọ mẹ̀tẹ́rẹ̀ máa tọ́ náà nílẹ̀

ẹ̀tọ́ra okọ́ra ẹ̀kọ́ ní ọmọ níbòmò èyí òní ní kí ọmọ níbòmò èyí bọ́bọ̀ ọ̀ká ya mẹ́rin àmẹ́hùnmẹ́hùn bọ́bọ̀ ọ̀ká nìka ọmọ ní ọmọ kọ̀ọ̀kọ̀ yìí àwọn ọmọ ilẹ̀ ìṣẹ́ ìpọ́nà rọ̀jú بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

onye na akana na ka ohu na ọrụ nke ezi onye dị ma kpọrọ oke na ya arịrị tọrọ akụkọ ahụ oke ndị eri ma nesorere eri ya aka ma nesorere ụfọdụ ndị ahụ ma nesorere eri ahụ ma nesorere ofe ike ka agba ahụ ike na ahụ ebe a ilimi ekora oyini ilimi emme ono kukuwe chimnea ina kula haula wata hala haula wala kuwata aha ikinani ono abaye inani abuka ono mwali wa mkoa universities ewatu mkoa kwa kwa mene zei bivyo riba mane ere kitene oime mungu rogoza ima imene ọ kasa wọn ọhún mẹ agbára yìí anyị nkàyè ya mẹ́rù ya mẹ́rù nnukwu ahẹ̀kẹ̀ amára àti àrẹ ya amára àti ìkúgbà ìkàmẹ́ kò ó zèyí dàtú ní mẹ́rin kàmẹ́ kò ó zèyí anyị nkàyè mẹ́rù ọ̀nà ìmì náà tìjọba ahụ ọ̀nyẹ́rọ̀ ọ̀dì náà nù ìnọ̀bàyọ̀ náà yà kọ̀ ya. أنت نبى محمد صلى الله عليه وسلم أنت مكاي معاذ أنا من جبل نقول لك أنا كريم قيام العبد في جوف الليل يكفر الخطيئة بيقول ما فوته أريد من ما فوته يراه إلى جويره بوني نافلة بقى صلاة أمور مين سيحاربي كانت وزيارة أو في مين كانت وزيارة ثم قال أمر من دو دو دو أنتم صلى الله عليه وسلم بقى بقى يا مالي تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون دون كريم غورو أجوكم كم مني تتجافى جنوب عن المضاجع أمري كتاه أتاه مني أولي أحسنني يدعون ربهم خوفا وطمعا بيعفو مريم جزاء وفي مريم يا رواه ọ̀dẹ̀dẹ̀ ilé ikú èyí pé ikọ̀ òmìnira wọ́n ni máa rọ̀bà ọ̀nàrọ̀ yọ̀hún fẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n àwọn ọtí òdòdó inú ìzó òrùgbó nínú orí ilẹ̀ wa fọláta alámọ̀nà sọ máa òkú fi ọlọ́run mẹ́rin kúrọ̀tẹ̀ ààrẹ jẹba gbẹmọ̀ àkáàmù ìyàmánu omori ọkẹ́ nìwọ̀n yẹn yẹn ayẹ máa wọ̀n bí ọ̀nà ọmọ kù rọ́tà ayò ní ife tòun ti tó ìjọ ifá ti tó ìjọ oníṣẹ́lẹ̀ kàkà ìgbèrè òhòrò lè hílé jẹ́sà àlú bí máa ká ní ìyá mọ́nu omori kọ máa wà ilé ìtòsí adẹ́bẹ̀ẹ́sì iṣẹ́ ọ̀rọ̀ fa orúkọ́rọ́mọ̀ ọ̀rọ̀ ọ̀mẹ́ omori ọ̀dọ́gbọ́n alágbèmọ̀ kọ́rọ́mọ̀ adẹ́bẹ̀ẹ́sì iṣẹ́ ìdásí ìta

bẹ́ẹ̀ rárá èrùsẹ́ èrùmẹ́jú wà mẹ́rẹ́ múnà báyá ọmọ tẹ́gbọ̀rọ̀ ọrụ ọgọ́rùn ọ̀rọ̀ wà fẹ́wọ́ na nínú wà kàrẹ́ nínú èyí ni wọ́n ayé nínú ọmọ tí ó kàyè ẹ̀rọ ahẹ́ ọdún mọ́ nínú ìrahọ́ ọ̀mọ́gọ́ pẹ̀lú mi ìrahọ́ ẹ̀rọ akọ́lẹ̀ olórí ìhù lọ́tọ̀tọ̀rọ̀ omori kọ́nà àmọ́ ọ̀dọ̀kọ̀ agbóhùnmẹ̀ oní èsì ní ìṣò dùdù oní èsì ìṣò ìzé ìzèrèjọ ìrìnrìn ìhù ní èsì ìṣò ọ̀rẹ́rẹ́ àfá omori dọ̀kọ̀ yìí fẹ̀yìnbá kóbi yẹ ti sọ́lá àtò fàǹtẹ̀ṣòro fìlàrù ilé kù ìjùmọ̀ àwọn afẹ́sà làkó ìsàlẹ̀ mẹ́ta kárakáàrù ọ̀nyọ̀yà rákàrẹ̀ ẹ̀rẹ́ tóó

omi iṣẹ́ àgbà mi ní slọ́tì ọ̀tọ́ mọ́rí ni kí yẹ slọ́tì lọ́mí ọ̀tọ́ abúkárì òbí fẹ́ẹ̀rì ọ̀rọ̀dẹ̀ lọ́kọ̀ọ́nà eré àmì ọ̀rọ̀dẹ̀ eré àmì ọ̀rọ̀ ní kẹ́mẹ́tì tẹ̀wí ìdáàbò ọ̀rọ̀dẹ̀ abúkárì òbí fẹ́ẹ̀rì ọ̀rọ̀dẹ̀ lọ́kọ̀ọ́nà ọkà àyàbà níbọ̀ká

àwọn kò ní ètò ìyọrọ wọn kọ́nù bàlá ẹ̀nà náà máa nìka ẹ̀dá ti gẹ́gẹ́gẹ́gẹ́ dé abúgbà rẹ̀ bàbá àtàlùkà yìí fàṣọ́fà rẹ̀ kẹ̀kẹ́ yọ ọmọ abọ́ àdù ẹkùn sólè òkú ìdẹ́nẹ́kù ọmọrọ̀rọ̀ ara rẹ̀ ìsólè òkú ìdẹ́nẹ́kù ọmọrọ̀rọ̀ ara rẹ̀ ọkà àwọn yọnyọ lẹ́tọ̀rìkà bó ń tọ́ba kan ń tọ́ba. ààrọ yọrọ yìí ogbori ìkẹyẹ òsàn yìí àmà ẹgbẹ ìyá ahọ mẹni bí àwọn mọ́sánmà èyí àbára àmà ọ̀n ẹ bí oyin máa fẹ ní wíì ní ẹni àbánu wàhálà ẹgbẹ́ wọn mẹ́họ náà ẹ wọn gbọ́dọ̀ ọkọ wa wa تركبنها طبقا أم طبق أبو الله كفار بطري أصلي يا مريدي دلكو أغيرا آه، أغدا آه، تترى أغدا آه، بما كان كي فخذوا له ما يصلحكم أولو تنيرا إفنا ما أغورينا أصلا ما مقدرانا نعم تنيرا تنيرا تترى خذوا حجة لعظائم الأمور abubakar da fara kawai ni hajji ne ni hajji na ma mo kore hajji ni tiyo tite tiyo tiyo tite yo abo iman omuro ire wa banya banya na ba ba ire ido ni kwa ka bo ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀hún ni wà ní ríṣú ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀hún náà ti ti kú tọ́ mo kọ́rọ̀ hajji wọ́n ti wọ́n ti yóò tètè yọ ṣúùmù yóò mọ̀ ṣẹ̀dí ìdàn àrùhù lẹ́hàrù yóò mú nìṣọ́ dụwa gbanwe nne mmekwu ka ọya m aga nga nkene ọya ma ha ọsọ ụra wetu tinye ọchịchị jụọ ekwu ya mere ka emeka e na ba nwụrụ anyị صلوا ركعتين في ظلمة الليل من وحشة القبور دو أني ما في ركعة في àbúwọ́ ní èyàn bí tí ó ti tíjọ́ ìrọ́mà àwẹ̀wọ́n ní èyàn tí ní kúta tí ó ti tíjọ́ tọ́sàbákò bí sàbàkọ́tìn lè ṣẹ́rì yọmin àṣíyàn bí wọ́n mi sàbàkà ní sàbàkà ní bí ètí ní títẹ́ ìgbé pé ọ̀ka fẹ́ràn anábíkú ìdàlẹ̀ kú lọ́tọ̀ tó mọ̀ abúgbà rẹ̀ lè fẹ́rí àmọ́ mẹ́wọ́ra káyà àwọn nínú yọ́rù jọ lọ lẹ́yìn jù dóó

la yọra tó ọyọ ọyọ ilé ọ̀nà àti òmòrì ilé àká èdè mi yọ kiri wọ iṣẹ́ ọ̀pá ní omi dà sí ọ mẹ́rẹ̀ kó mu lẹ́yìnà ilẹ̀ mẹ́láhó azmọ́n wọ́jẹ́ dùn àbúrò ní òun èrè kàwé ọ̀pẹ́ tá a ní ní àfúlà iná àwọ̀ àgbánáyé tí mo fi determination ní bìrà àgbánáyé sọ́wọ́ ìyọ̀wọ̀ náà àmá determination tá yà bọ̀ ìwọ̀nyọ̀ ó yìí ìdí ìnà ọ̀nà káfẹ́ ẹ̀ máa ọ̀rọ̀ ẹ̀ ẹ́ ahányá kòwòrò determination ẹ̀ wà tó múrò ayò rẹ̀ ọ̀rọ̀ ní ọ̀ kẹtẹ́m tí náà kọ́ náà mẹ́ lọ́rọ̀ ní ọ̀sọ̀ múrò ẹ̀nà ẹ̀pẹ́ tó ní ọ̀hún bẹ̀rẹ̀ ẹ̀mí náà fìlà ọ̀rọ̀ ní ọ̀ kẹtẹ́m tí náà kọ́ náà determination ọ̀rọ̀ wọ́n jù dùn lọ́rọ̀ ní ọ̀sọ̀ múrò ẹ̀nì kẹ́lẹ́ wúrò rẹ̀ kàwé ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀mí náà fìlà ní wàhùn ليس شيء كصلاة الليل للقبر يؤدي أكان سايا حانك إسالة رهو أعوك ما في رهو أمي جزوي تتني جزوي تتني تتجو أتغذني كتب أبين أثر كي كذب من ادعى محبتي أكذا ما أوتيتي وذا ما أوتيتي من ادعى محبتي

على المشاهدة ليبرنا كرون ليهم ومريه أبا وكلموني أنا فدوني eh mere ebe wa me kare Allah ko no mu man ti tepe wa onto mo ya ka ibadullah ina bi sama on jibril bi tonto mo mal insan sa hu be sa ya tere an ta'budallah ka annaka tara afawaina abka wa ko mo ya ko ko ro mo ri أما كان عن ذلك داودية يريد واحد فإن لم تكن تراه فإنه يراك وقت تراه مريم مريم مريم غدا إنه أنا نتيجة لكو أقر أعين أحبابي في جناتي ọ̀nà omoríba mi ìgbèrèyọ onímìṣàn kí ní lóòbílẹ̀ iná ìjọmọ̀ náà mọ̀rí yìí wọ́n ọ̀gọ́gọ́rọ̀ bọ́ọ̀ nù kàtà ọ̀rọ̀kọ̀ ọ̀tọ́ bọ́ọ̀ ní mẹ́fìlà inú ra bọ́ọ̀ náà ọ̀rọ̀ mọ̀ kata ọdụ iná ọ̀dùn ọ̀kiri ètò náà ọ̀rọ̀kọ̀wé eré ọkọ̀ mi rẹ̀ na ọ̀rẹ́mẹ̀ kẹ́mi ibi eré ààyè yẹn na mẹ́ni ẹni ẹ wọ̀rọ̀ ka ọ̀nyẹ́mọ́sí náà mi àbúrú ti bí ọmọ wàtàkùn rà ní kápá nyiná sílẹ̀ rà wọ́n. tọ́tù tó ni and it's on one way yà kàrí èsì sọ bí màmá ni màmá wà lọ́mọ ni màmá ọmọ yẹn náà kàwé yà má so kó mi ọ̀pàdé náà bà lọ ara intosna ìlú àkàwéra ọdọlá àṣẹ yàrá wà á ń tayà àyìnbó dàrí àkíkàrà ẹ̀dá sábà ààrẹ yòhùnmọ́dún ọmọ sọ̀rọ̀ yà má so kó mi. máa yọ ọ̀wọ̀ kúùlù pẹ́ẹ́pẹ́ kárọ́ ní sèébi فقدمنا الورى أظن بالكفر إن تصنع إلى خيرا فذل عرش يرى وأخوة يتعبان قرأ رمين من إننا هو من جزينا كل رمين أمري من يلا على شيء إيه إيه

agokumo kumini ni ọmọbọ ìdílé ọ̀nà ọ̀nà ìgbà omori dàgámáwá dàgámáwá ìmàláìkan àbúkọ́rọ́ ní ìlú ní ẹ̀hẹ́ kó omori jẹ́ nìyẹn náà lọ́tọ̀ tó omori yìí. alimami alhassan basiri ọkọ ní omori yìí ọnyọ wọn bí a ní bí iye ọmọ ọba mẹ kásán ní wọn ní kìí èyí náà hẹ̀ nìmi èyí náà hẹ̀ e ẹgbẹ̀rẹ̀ náà mú ní ìsì ọ̀gbẹ́ lórí àmàwà na náà sí iná sí rẹ ẹgbẹ̀ ní rẹ ka ó rẹ á bẹ́ẹ̀ ka rẹ ka ẹ̀yẹ náà ọ̀nà ọ̀nà ya mi zì ó ń kó ṣọ ní ọ̀tẹ̀rẹ̀ yìí mi èsì kẹ ka mi rẹ̀ àmàlà pẹ̀lú ojú ilẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ẹ̀yẹ jẹ́wò. àmọ́ ọ̀gbẹ́ mi nìyẹn ẹ̀yẹ kẹrẹ ọ̀gbẹ́ mi ní wọ́n ṣe ẹ̀lò bẹ́ẹ̀ nìyẹn kí mọ̀ bọ́ náà mẹ́hẹ̀. lọ́tún tó

òṣèlè títọ́ kọlu rẹ̀ wọn bá ẹnà ẹ̀tọ́ wọ́n mẹ́ra hù lọ́tún tó mú rí ni bí a sọ́rọ̀ ẹ̀sán bí àkàrìkà bọ̀rọ̀ ahọ́ bú mẹ́ ọmọbìnrin rẹ̀ ṣẹ́wó sí ìtọ́bọ̀ èrùsẹ́ èrùsẹ́ èrùsẹ́ èrù níṣẹ́ ọ̀pá ọ̀pá ọ̀ lọ́sùkò yẹ́ yí sẹ́mà ń kàyè ndị mmụọ isi amaghị n'aka ka mebara ose amaghị n'aka ka mebara ozi onye ozi agwọta ọka oriri mmụọ isi ọmọ wasị ya omurihi oyishi ọ mebibi oyishi ọ amaghị n'aka mebara ose e, e, abara ozi onye ozi ọta ọka anyị shaha oyisi shaha wa ọ shaha wa na anyị ọmọ nwaanyị ịhụ na ọmọ ka esi wee so arụ ihe ime ọmọ nwaanyị ịhụ na wee si oyiyi oyi ma ọmịrị na mara wee na oríṣiríṣi ní ẹ̀rọ wà òjò ìṣòro ẹ̀mí yóò mórí ìwé oríṣiríṣi ní yóò mórí ọmọdé oríṣi ọmọdébánáṣẹ́ ọgọ́rùn rọ́gbà ọmọdé rọ́hàbà sáwọn rọ́hàbà rọ́hàbà gbàgbà rí rọ́gbà bẹ́ ikú wò pé ndé omori yìí gbòòrè mi wọ̀ yẹn kí ọ̀nà mú omori yìí oníṣẹ́ omori yìí dị káyọ̀ akọ̀ omori kà máa mi zèrè rẹ̀ ẹ̀rẹ̀ ọ̀nà ní ìṣọ̀ ọ̀fà ọ̀pá ma omori yìí yẹn ma omori kà máa akọ omori ka maa n'ụzọ nyere ma omori ihe ka otu omori ọmara arịba maka ọrụ ka nyere aba ụka ya e, arị mmesi ka ọmụ na amị wa ọba asọ ịrụ wee shi omori wee omori yi wee na jee tọba ọmọ ọzọ ka da wusu gụ n'omori yi omori na ọzọ ka na wàá yé fún wàá nàbí ẹkún sèwù èsì ọ̀kà kó jẹ́ rà ní èkó oúnjẹ ẹ̀pẹ́ mi nípa ọ́ọ́dọ̀ òmùrí ọ̀nà àṣọ́ká nà kòóbè wẹ́rẹ́ èṣù sá ògùn òmùrí wàá jẹ́wù wẹ́rẹ́ èṣù òmùrí yìí àmọ́ òmùrí máa bá wọn òmùrí yìí òmùrí

umuri na bọ́ọ̀wọ́ yàbá islam ẹ́ eh? islam ọ̀rẹ́ wọn ọ̀kàtẹ̀wọ̀n àdéhùn islam rẹ́rùn mẹ́ ọmọrọ̀ kẹwà mẹ́ umuri na bọ́ọ̀wọ́ yàbá yìí bí àkùnmọ́ kàkà ọmọ ní èyí nà náà ọmọ náà ló ń tó múrí jù ọmọ bá abẹ òun náà náà tún ó pẹ́ wọ́n ti ọ̀nà kàyé alọ̀kọ̀lẹ̀ kan máa ní ọ̀nà ìṣkọ́nà ní ìmẹ́ lọ́pọ̀ ìkẹta náà rọrọ wọn àgbà fúnra yà á nìyí ilé hìrì hìrì hìrì ihe hìrì hìrì dàyẹ ọyọ ọmọ náà rẹ iná náà ni lọ́tọ̀ tó mú nínú. omúrí asọ́màmì kàbẹ́rà wà yóò sí orílẹ̀ ìké mẹ́sẹ̀ lọ́tọ̀tọ̀ mọ́ nye ẹ̀mẹ̀yẹ ìhẹ́rẹ̀ àmọ́ mebe tí ó ta àfúgbò sí tó ayọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọmọ pàṣọba lọ́kọ̀ọ́kọ́ mẹ́rẹ́rẹ́ rà wọn ẹ̀yẹ bí yá mi ẹ̀mí yá mi àná wọ́n kúkú ní ọdún na bá wọn kó mórí wọn kọ́sá anyị ịnọbọza azụ omori yi amakọ ẹka anyị n'afila ịnara ahụ arụ chire na ọrụ bụ arụ ụka nna ọba na ọdọ chire ehi ọba anyị n'afila na dahi danya an agha abanye ọdọ gba naa nnafila gbawa na nwa ya ori gbawa وأممناهم ثم تبكي علينا يعني وكوارك يتبوا أن نافلة إن رأى أمام ضيام وكان يشعر أمر من يبدو إليك يمن أمام كوارك يتبوا أن نافلة إن رأى بين ما ظن هذا تبوك ما بك يشعر يبدو إليك يشعر ìgbányà nínú kò mú ní ọmọ yòókẹta tó ọkọ̀ tó lọ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ọdún ọ̀rọ̀ ìjọba ìjọba àkẹ́kẹ́ sharaf ọ nọ glory ọ nọ ụgbọnye ọ nọ ndị ọ sị enyi anyị mere ihe ọmụrụ yi amechakwere ọ ma mere isu ijusu ya baba ka anyị ka ihe, ọnụ na-achị ebe na ga na aba ahụrụ ha ebe ọkụ aka ubi ọ ẹ̀rẹ́mẹ́ kàkà eré ojú àbẹ̀yìn ẹ̀rẹ́mẹ́ àkọ́ wàhálà àbẹ̀yìn ẹ̀rẹ́mẹ́ àkọ́ ìlú ìlú ìlú àbẹ̀yìn mẹ́rin ní doni malaika inayokama yo mulina isasho mujura bana مدامتك الماضي مدامتك الماضي شهيدا معدلا وعاقبه يوم عليك جديد فيومك إن أغنيته آدم عليك وما بالأمس ليس يعود فإن كنت بالأمس اقترفت إساءة فتمن بإحسان وأنت حميد فلا ترجف إلى الأقل يوما إلى غد لعل غدا يأتي وأنت فقيد ماذا عنك الماضي أري أري في الطلب أري أو أرى طلب شهيد المعدلة أنظر إذن ترى رسول بمن يبدأ بطان إن شاء الله على إله ينام أقول كبكوا أنا على مثال إذن ترى يا وعي رسول وأعقبه يوم عليك جديد أكون عندنا مو إمام أكون يا وعي anábẹ̀ẹ̀rẹ̀ rẹ̀ fẹ́yọ̀ fẹ́yọ̀ mú kẹ̀yìn náà fún mẹ́ta fún òwú àmẹ́ríkà akúlẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa jẹ nọ́nà ìnà ẹ wọ́n kú wọ́pọ̀ mímú kọ́rẹ̀ tẹ̀rẹ̀ iná mímú kọ́rọ̀ ìrà iná ní kó mórí sí náà ọ̀rọ̀dọ́ máa yóò bá rí ka ọ̀rẹ́ ilé ìwé àǹfààní ni ẹnu wọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ àmì lẹ́sẹ̀ أذكر ما ينا فارنا ذلك ما من يوم ينشق فجر إلا وينادى قائلا أن يقول يا مني أنا أتايبو ما بريك عليه ما كاكاي أنا خلق جديد أنا وأنا ملكة أجل أنا إمام أنا واقعي أنا تاني ربي إمام أو جيريني أنا خلق جديد أنا وأنا ملكة وعلى عملك شهيد أريد أن من يتوافق وعمل اغتنم مني وصوصا فانا ما اعرف طبعا باغون باغون وما يعرف فاني لم اعود الى يوم القيامه ابرقني اما كل انا ما جنا اما ما ما ما ما ما وتي دكو انا ما ما ما ما ما اكو دكو قيامه سلطه تو مريني فان كنت بالامس اقتربت اساءه اما ني جمرا ما ينري اوريو فكل بانسان

ndị ọnọbọ ọha ẹfọ náà násìlì ramadan nọ ẹrẹ ẹnyẹ yọ ma káyọ káyọ násìlì ramadan nọ ẹyìn násìlà ọkọ tarawe yẹn náà yàn yọ ma káyọ ká ọ ọdọ gbogbo ọgbà ẹgbọ náà wúrú mọlẹrẹ ara rẹ tó

lọ́tún tó mọ̀rí nìyí. wọ́n bá bọ̀wà bá kàtà rẹ̀ wọ́n tó mọ̀rí kàtà rẹ̀ káwà kọ́tọ́ iná sílẹ̀ ilé rà hàn àfúrò ẹ̀kọ́ ju ní ìsọ́lì ìṣọ́ ẹ̀kọ́ ilé jama ọ̀n ní ẹ̀kọ́ ilé jama. ìsọ́lì ẹ̀kọ́ jama ẹ̀kọ́ mlio hai bana bana watu wao bana kukuru kwa temina kila torodu akoso ba be kisi sarore utinyinyo ya so ba wana jo roya so da ka so ba odo hai ni jama isha ya huyo odo hai ni jama ẹ̀rẹ̀yìn ndị mẹ́rin lórí ìfẹ́fòrò bẹ́ ọmọ ìyẹ̀tẹ̀ bára ṣọ́ pẹ̀ẹ̀ká ìdó àwọ́rà ọmọ dára lọ́wọ́kọ̀bára ẹfún ní màtí tàbí ìsì jẹmọ̀ oṣù lẹ́kọ̀ọ́tẹ́ tapatapa lọ́nà fún ìṣáyà ẹkùnkùn ìjàmọ́ ọkọ̀ ọmọ sàbí ìmọ̀ ọ̀rọ̀kọ́ ọ̀rọ̀ àbọ́lámà bá àbáyà àbọ́lámà ọ́ ti tún kí ẹ̀ka ẹ̀yẹ́mẹ́ jẹun ní ọ̀ kọ́nà ọkọ̀ ọba rẹ̀ bọ̀ kọ́nà rẹ̀ kùtọ̀ rà yìí àwọn ọjà ìjà mùkà. bọ́ọ̀nà káàkà yìí ẹni bàbá bàbá máa ń rò kẹ́ sí rẹ̀ wọn. àṣùrọ̀ ọkà yìí máa ẹni máa kúlọ̀ máa dùn mí. àṣùrọ̀ ọkà yìí máa kúlọ̀ máa dùn mí. ó tún mú

ụwa fire gamon ihe na-ekwu osi iwepụ uche nwere ugbo mori ha zie ihe na osi ya abaghị ebe mama na ọ ga-ahụ na n'ime ahụ ụmụrụ na omene akọbe nye ebe ọma onye sábàbí kàkà sí lọ kí àṣọ́bọ̀ ọ̀dọ́ ha ní jama àti ṣáà ọ̀rọ̀ ni wọ́n kọ́ tó mọ̀rí sọlọ́wọ̀sọlọ́ ọkọ̀rọ̀ man sọ́nàlì ìṣá a fi jama àti ọ̀rọ̀ náà kọ́sá ní ìṣá ìdẹ́ ìkíní jama ọ̀pọ̀ fàkà àmà máa kọ́ ọmọ ní sàlẹ̀ wọ́n sì máa kàkà àti ìrora ahọ́ ọ̀sùn náà ọ̀kẹ́ yẹn mọ̀rí ọmọ sọ́nà sọ́bà àti jama àti ọ̀rọ̀ náà wọ́n kọ́ رواه مسلم الإمام مسلم دارين حديث صحيح حديث الله فيه تتراره دكت باب الرجاء والناس قد رقدوا وكنت أشكو إلى مولاي ما أجد وقلت يا أمتي في كل مائبة ومن عليه لكشف الدر أعتمد وقد مضت يدي والضرور مشتمل إليك يا خير من مدت إليه يده فلا تردنها يا رب خائبة تبارج بك يروي كل من يريد دكت باب الرجاء ما سوى كوزا أو مريم أبعشا وطرا والناس قد رقدوا إنما نضع صارا وكنت أشكو إلى مولاي ما أجدوا nínú kan tẹ bí máa jò ìwé ìwé orí ẹ̀wọ̀n inú sanáyà rẹ̀ ni wọ́n tí ya ó dẹ̀tí bí máa yóò mórí kèé mórí anára hàná anábìsẹ́ ní mìtìmí tètè fi kú lè na ibà tí iná bọ́n kátà anára rẹ̀ wọ́n mọ̀ náà léèrè lìkà ṣe dóró afẹnudó èwo mórí ọ̀nà ẹ̀ oníṣẹ́ ìtura ẹ̀ oníṣẹ́ ìwá ìrànà iná ọ̀pọ̀ kátà kúrò وقد مدت يدي والدور مشتمل إليك يا خير من مدت إليه يده وقد مدت يدي ما كان ما متبدي والدور مشتمل إما نام كفر إليك أولك ناقب دم ومري يا خير من مدت إليه يده أولك إله إنه قبل نرعك نواتب دم فما تردنها يا رب قائبة فبارجو بك يروي كل من أقول ما هذا من وراك أو كان يتحول نوان بطل تمرين قيام الليل لما نكرر للجوان أو كتب نافلة إن راهو أنا من كرر للجوان أنا من كرر كرر قيام الليل أنا من ليلة القدر إله ليلة القدر أنا سنة بوان أنا هكري كري صلاة التمرين أنا بأي محمد صلى الله عليه وسلم أكاني من قام ليلة القدر أنا أكاتي ليلة القدر دون نافلة ما هي قومره إيمانا واحتسابا جزاء دو, دو يوم olùdìbò ṣàtúrà kò ní èzú tó ṣe inú wòwò yìí gbogbo ọlọ́run na tàkàdọ́mọ ní ara àjẹyẹ àdégbọ́n náà mẹ́kẹ́rẹ́ ma a hàn náà ẹ̀wọ̀n ya ara mi ní islam na. ìmì ni iná ìbà wọn ramadan náà hadith rẹ ọkọ̀ náà bá wọn na ma ni mo ba je ne wannan don to mun yana cikin to mun yi wannan baka yi man qama ramadana imana wa tasara amma na aran ni na fi tarawih yama ne ina ramadan man ban yon jezar don yo mo ni oro ni to she igu mo ni are je ni wa na ma bi ma ra na Man ọna na aọ ọ nyi na a la aahe ka omri hụna yaụ ara aha l ya na na ologo jnha ne oi a aụ ti g obo a a an a anacra na ak agbanye k

ọ̀nà ìjẹ́ ìjẹ́ wọn mi jẹ́ lẹ́rẹ́ yìí kẹtẹ́ wúlò ní ẹ̀kàkà ọ̀nà ẹ̀kẹ́ náà dọ̀rọ̀ àmì ọ̀nà náà ẹ̀yẹ máa dọ̀rọ̀ àmì ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ọ̀gbọ́n máa ìnẹ̀wọ̀n ọ̀nà náà ọ̀rọ̀ ọ̀nà máa dọ̀rọ̀ àmì ẹ̀yẹ ẹ̀yẹ ká máa fẹ́ ní wàdí yìí ẹ̀nà náà níbi ẹ̀nà níbi ràkà slọ́tún tó ina bi sanin aisha da rahul wanke wuri akwai tobe sallallahu alaihi wasallam قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر الاواخر من رمضان احيا الليل كله عائشة كنت مريني اه باوى بس بقى اه هو ابو دا وطن آه،, اه هو ابو دا وطن احيا الليل كله ابو رحمه كوسينا كان انا كوسينا

ẹ̀kọ́ olóòrè ní yíò ní wọ́n sàrà ẹ̀kọ́ mori ni ní àfíìlà lọ́tún tó mori ni lọ́tún tó mori ni ni bí aisha ta ní káyé ẹni ẹkọ́ yẹ bẹ̀rẹ̀ mọ̀nà ohun tó ni ha ní ìyá aisha ọrẹ bàbá ẹkọ tó bó sọlọ sọlọ ọmọ sọwọ èyí ní ramadan àsúnwìn náà àtọmọ mẹrin ọmọ náà wọ lọ́rọ̀ ẹ̀mà sọwọ rẹ̀ ilẹ̀kùnlẹ̀ ẹ̀wọ́ bẹ̀rẹ̀ máa ní ramadan àsúnwìn náà àtọwọ́rọ̀ mẹ́rin ní ramadan ilé ẹkú ẹ̀ máa bẹ̀rẹ̀ jẹ́ ní ramadan. rọwọ́ mùsùlùmù ń sọ wọn mọ̀tẹ́fà kùnà lé alimami buhari wa muslim bàbá rẹ̀ ọ̀sán mọ́mà bàbá muslim lọ́tún tó mọ̀ سهروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان ويس ليلة القدر ويش أنني إني أكون كيكو أود نمبر إن أكون يهدر من رمضان أنا 21, 23, 25, 27, 29 Na ohun tó mú aisha ra aka kai amma ohun tó mú rí su ẹban kí yára tún lallá ohun ina min máa yẹ ẹkọ yẹ ọmọbi ìrahùnmọbi anábìlẹ ìlẹtùn kọbi máa yẹ ẹdúnmìnà ẹkọ nìyẹn mẹfẹ àkóòlù bí ya ṣé afáwọn ká máa kàá iná قال بنت اريد كلام كثير وكاكاي اللهم انك عفو تحب العفو فاعف عني أباتك اللهم إنك عفو تهب العفو فاعف عني اللهم إنك أخذ تحب العفو فاعف عني اللهم إنك أخذ تحب العفو فاعف عني وكابي تيجي تتريد لك القبيل sun tó múrí sí parí wọn náà wọ́nlá wọn tó múrí ọ̀sẹ̀ parí ẹ̀yẹ náà wà kọ́ sọ́sọ́ ní ọ̀sẹ̀ parí ní ìhun tó múrí ọ̀nà wọ́nlá ọ̀lá àbí ohun tó múrí ọ̀nà ọ̀lá àbí kí yẹ títí nílẹ̀ yẹ tọ̀kọ́ dé ló wà pàtì ìtàní ìjọ láti tó múrí mi nílẹ̀ yẹ tọ̀kọ́ dé ara rẹ̀ lóhùn mẹ́rù rúdú mú mẹ́mẹ́mẹ́dé mẹ́ اللهم انك عفو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

a mere enyi m achọ ike iko ọrụ ntụ ogbonyi enye mere lọtọ kabụl enyi m achọ ọba ahụ aka ma ala mmefu ogbonyi ọhịa na anyị na akwụkwọ ya amaghị na ramadan nọ na ilatul kabụl ghairu min alfishar ira akwụkwọ ya gbanye nọ na onye ọrịa ime waka hụ 1000 months and months ọ̀gọ̀ ẹwà tó wáṣẹ́ yà 83 years eh eh 83 years four months ọ̀nà ìgbàgbúnà ìrànlọ́pọ̀ ọ̀nyẹ́rẹ́ gbùnùgbùnù تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ọmọdé tí màláìkì ní ilé tí ìwọ̀n tó rẹ̀ àwọn ọkọ̀ ìwọ̀n náà ọ̀rọ̀ àtìmọ̀ a dìbì ní ìrọ̀lọ́ wọ́ta wọ́n tó wọlé ìwé lẹ́sù pẹ̀lú dìbì ó kùkù kí ẹ̀tẹ́ ìwọ́n náà kúkú kú kí na ọdún nílẹ̀ ya hiya ya ya ya na ba su wai tani ba ka ai ẹ̀kọ́ ẹ̀mọ́ ìwọ̀n wá afẹ́fọ́ ọmọ ìyẹn fọ́ 27 ìràwọ̀ 27 ẹ̀ ẹ̀mọ́ tó mú rí kẹ̀kẹ́ ní kìkò 21 23 25 27 29 àbẹ́rẹ́ àwọn kìkò lónìí wàá yẹ ká ọmọ àwọn ọmọ na panadol extra wà mọ́nì na náà wẹ́ẹ́ ní ohun mẹ́sìkè ṣọ̀rọ̀ náà ní mẹ́sìkè jẹ́ òru ọ̀ṣunṣun yìí kìkò àwọn ẹni tí ṣùgbẹ̀ tó rúbọ̀ rí orí ìwúché ẹ̀ gbọ́ sakrata tí ó yẹ náà yóò borí yẹ wá ọ̀ ẹ̀rẹ̀ àárọ̀ lórí ẹ̀nà wà sọ ìbèrè gbọ́mọdé náà ni kìyàmù lẹ́yìn ọ̀rẹ́ ramadan yà kúgbò yọ tẹ̀rẹ̀ yà ní ní kó tẹ̀rẹ̀ wọ́n sọ àmà ẹ̀ kalmata tawhid أنا لا إله إلا الله ومن أجلها أتروني يوم رجل كنيرا أنا لا إله إلا الله أعرف غضان أمري أكاوي الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون

ilé bí ilé ẹ̀kọ́ mórí ọ̀nà ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ àti sọ́fà bákanà ó mórí hì ọmọdé ọkà ẹ̀ fàálàm ọ̀nàwó náà ilá ìlànà ọ̀sàwọ̀fẹ́rẹ́ lẹ́gbàmbẹ̀ ọmọdé karamẹ́rẹ́ ọgbẹ́ kọ́ntọ́ mórí àkàrẹ́ àmà báyà àkàní náà yẹ ọ̀nàwó náà ilá ìlànà kenye ina ya sana wawo imeata nawoheka ibuno omulyo nyabacococo erinye imeasa nahoamaba ibuno omulyo nyaraginigini واستغفر لذنبك بأقوي جيبي ينواري بكك استغفر Allah استغفر الله استغفر الله أمر يكي ولقد وهي إليك

nígbà tí kú yẹn mọ́mọ́ níbi bọ́ọ̀lù ìdáwé náà ń tọ́ ọ̀rọ̀ lóbìnrin ní lẹ́yìn náà ṣe rẹ́ta inú pọ́lí fi wá onírọ̀ fi yẹ wá ní owó ń tó mọ́rí lẹ́yìn náà ṣe rẹ́ta wàá tí sáǹsẹ̀ ní bàtà ní omi ní ẹ̀kẹ́ nínú ṣe ń kù ní amaluka wọn lè tẹ̀kọ́ nà nà nínú káàrọ̀ sí abaka nyama na ọta abuli ọta mara wọn ọdún mi sọgbọ mímu ṣíríkù wọn èdè mọ àmọ ama ẹyà bó múlò àti dé wọnyí àmọ àrẹ́bà mi wọnyí náà ọkọ gara họ tàbá kàkánná náà ta wọn na tẹkọ ní nná tí na wàhà sí na ọmọlẹ ọkọ mi náà wọn ní màmí bí ká yi mi ìdáni ilé òmùrí yẹn gbèrò tí òmùrí kàrẹ ìjọ òmùrí yà ìyẹn mi lè skúlù tó òwúrọ̀ ìní ìrọ̀rọ̀ abdullahi ibn ọmọ maktoum bọ́ọ̀mùrí bàtà yìí abasa tatawalla an ja'ahu al-amal وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أنا بقى محمد صلى الله عليه وسلم أمني كبرتي أتمكنني لكافرين أمني أمني كنا دا بإسلام إذا كأو ركع أمني ما يبدأ بدل ما يبدأ لا يوجد أساس ولا بنا نجاري

ọmọ yìí sì lóyún ẹ̀bẹ́ka ọmọ yìí dìrí ká sọ́dún mẹ́kẹ̀ wọ́n sọ́dún yìí sọ́dún mẹ́kẹ̀ wá yẹ làálà ó yẹ zaka ọmọ mi yẹ àwọn máa bọ́ bọ́ ọmọ nílé náà bí islam wà káwá yẹ. هذا سياق الكلام يقتضي ان يقول الله سبحانه وتعالى ابست وتوليت ان جاءك الاعمى وما يدريك لعله يزكى báwo báwo ṣe mọ̀ ní àǹkọ̀ọ̀kọ̀ ẹ̀wọ̀n tó mọ̀ ní wọ́n ṣe yà ó ní ìjọṣẹ́ yìí inú ìdòdó gbèyí rere tù

ilé mi ní ọmọ yìí lòdì kakara yìí jókòó ndị ìṣirikù ọmọ yìí ọdún ọdún ẹgbẹ̀jẹ̀ máa yìí wọn wọn máa káyọ káyọ ìfẹ́ náà wọn kò ṣe wúlé ní ìṣirikù àṣọlẹ̀ kò tó lè wúlé náà wọn kò ṣirikù ọmọ ẹ̀kọ́ àbájú náà tó múlò náírà yẹn sí omúlò náírà àṣíṣe ọ̀dẹ̀ fa ọ̀kún na ṣàkiri bí wàá iná ọ̀dà kọlọ̀ omúlò àgọ́ ẹ̀ ohun tó múlò lọ́tí ohun tó múlò yìí ni bọ́ múlò dọ́wà ká ní kẹrì inna allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha omori patakitara omori ọ̀nà ní ṣírí kùnà jẹ́ ọmọ ìní jẹ́ ànábà ẹ̀tìnà tí dé mú wọ́n fi fi ọmọ adúnà bá nìkà ń ṣẹ́ ọmọ tún ó lè fi náà bọ́ọ̀lù gẹ̀rọ ni òjò ní jẹ́ nìyà dá ó lè fi náà bọ́ọ̀lù لا إله إلا الله أمري وحاي هون في أوري مريد ما هيك قوان منك دو مريد كاركاي قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ewu ntọ mụrụ ka ịwaka yi ọzamịdị nọ ka ịwaka ọzamịdị ni a nke onye mere bọra yiwu ha wee na yi a ama atụtụ ni أنما إلهكم إله واحد كم لي أنما وكلا حكمني كنا رجل جنابني كنا فتشتشا muri amaba yabaho imitahkiki y'itawhida yene yabaho shi tawhidi jatara ne ai ne baya ne tibira ina jin shirku wani shi ne yihu dasa ne sare muri a haihu na ne ọkùnrin ní lipiti àbẹ́bìnrin máa máa kọtọ́ lábẹ́ rẹ̀ nuhu yẹn anábì ibrahim yẹn anábì isa anábì musa amada muhammad sallallahu alaihi wasallam ọkọ ní bá wọ́wọ́ yẹn ní wọ́wọ́ yẹn ní nìkú bóòmù rí lọ káàyè ọkọ ní wọ́n yẹn na mẹ́wọ́ yẹn náà ọ̀rẹ́ kíni ìrìnà sọ́lọ́bọ̀ kọ́ ẹ̀ṣẹ́ nínú ẹni ìrìnà sọ́lọ́bọ̀ kọ́ agbáyìn nínú ẹ̀rọ òmúrí ọ̀nà yára gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ àbísà níbi ní sọ́kọ̀tọ̀ ọ̀nà àbísà ń tẹ̀lé sọ́kọ̀tọ̀ ọ̀nà orí yọ mọ́ tó mórí yìí sọlọ́lọ́ rẹ̀ sọlọ́ ọmọ jẹ́ tí maka bọ́ọ̀nà لا إله إلا الله الله ركبي لا إله إلا الله لا إله إلا الله يمن من كلام إما في مكة قل يا ما يكون يما قل يا ما يكون يما إما كتني توحيد أو شرك dịrị kwunye ma n'aka n'ime na ọrụ kọfuru ụkawọ dịrị kwunye ma n'aka n'ịzọrịzọ oyiche dịrị kwunye ma n'aka n'anaghịkọ na ọrụ na-ebe anaghịkọ gboro bawa ji nọ n'ọnụ dịrị kwunye ma n'aka n'otu omori ọrụ kabiri maka nne ịnaka na ebe ntụ omori ọrụ kabiri maka nne ọ naghị iko ọ naghị wata tumuri ne ma'arik abubacirai la ilaha illallah ba shi da ne masu wani na ko ọmọrẹ kọkọ nyara awon ne iwo ni yiyi o rẹ kọkọ ọmọrẹ kọkọ nyara ina sa ntu ọmọ paapọ ni mo present ni ọ nini sorry presentation ni bia ọmọ náà fẹ́ ẹ̀zọ́ ọ nini bí mo ṣe ọkọ ẹ̀zọ́ ọ nini ọmọ bá bọ̀ dára ẹ̀rọ gẹ̀fàárì ọjọ́ ọlọ́wọ́ àná abọ́ dára ẹ̀rọ gẹ̀fàárì ọjọ́ ọlọ́wọ́ àná. abọ́ dára ẹ̀rọ gẹ̀fàárì bàmá hó ni ẹ̀sọ́ náà yẹ gẹ̀fàárì rẹ̀ ẹ̀sọ́ náà وعيشة وقرنا مني اه ام رابع ام رابع وجود جوده يعني بك باي وفون وقرنا مني وابنا ما تنتو مريني نو اما اسلامي انا انا ايوانامي انا انا ايوانامي الاسلام دو دو دو دو كوضع فهي كباري ọmọ rẹ̀ kókó nì ní. àbúrò òde fáárì rọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ òde orí ọmọ ọ̀hẹ́kẹ̀ orí iye ọ̀hún mi lọ síbi kẹtẹ́ rẹ̀ ètò òwe rẹ̀ máa rà sọ lọ síbi kẹtẹ́ rẹ̀ bá bá kenyomanni náà hẹ̀kẹ́ ẹkú ọ̀nyára ọ̀rọ̀ àṣìdì kẹtẹ́ àjínẹ́ ìjọba ààrẹ olùtúkẹ orí ẹnìyẹnyẹ ẹni ẹlẹ́rọ mi ní polo ìdúró olùfẹ́rí ìjọba ààrẹ olùtúkẹ

dị ka omuri ọsịmata wee iche olilọra enyere na omuri onye nkwọ ehe ọ na mmanụ wasị ya oje oriri oriri mporo ẹwọn ní máa ọkẹ bí máa ti dé kẹtẹ ẹwọn yẹn ọdọ wọn yi ọ yẹ sọ bọ ọdọ n'aka يقول فانا بارد راسه لقد ظل من بالت عليه التآلب فلو كان ربا كان يمنع نفسه فلا خير في رب نأته المطالب برئت من الأسماء في الأرض كلها وآمنت بالله الذي هو غالب أرب أن سنه مريد أصلا أن ينهس مريد

wọ́n ní máa ẹ̀kẹ́ ni materialism ọ̀ ẹ̀kẹ́ sáàyí materialism ugbó ọmọ ọmọ russia ẹ̀kẹ́ ni ẹ̀wọ́n náà mọ́kọ́rọ́ ajé àfúta inú mẹ́tẹ́rẹ̀ máa dúdú ní russia mẹ́kọ́rọ́ nìyẹn ó wà wọ́n ní kìíní ẹ̀yẹ́ òwúrí lẹ́tìn tó wúrí nìyẹn amẹ́ríkà bẹ́ẹ̀ ni ẹ̀kí dọ́là dọ́là ẹ̀ tó ń ti ẹ̀kẹ́ rẹ́ We trust in God. Uyeli. Ele ni ni muri etetere. We trust in God. Ayo na ni ke tun dola. Eke na ebe ni omori, e na e na se kilo omori. Uyeli. Omori olori ro etetere. Ele ni ni omori. Kalam farak kana be. Larwa da kalam farak. Ile na enyi enyi enyi se yiwa. Enyi se ter. Iye ọ̀rẹ̀kìmẹ̀ ẹ̀kọ̀rọ̀ báyá bá ní mọ́ a ní kí yẹ mẹ́gbé ẹ̀rọ lórí mẹ̀rú ẹ̀rọ àgbègbè di traffic light kọ́rọ̀ náà dínà ó traffic light jẹ́ jẹ́ òjò yìí yọ kò mú náà jẹ́ ara ní ẹni ìwọ̀n náà pẹ̀tẹ̀ food ìkòkò tí àwọn nígbà wọn ẹ̀wọ́n náà nínú ìwọ̀n náà buwà tó àjẹ́ a ní ìdí ẹ̀rẹ̀ náà kò mú ní òní ìwárẹ̀ ẹ̀fà màálù ẹ̀ òní ẹ̀kú

na tó mú rí ni ẹ̀yìn ìdíje náà lẹ́yìn ọ̀dọ̀ kọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ kẹfà wá mọ́ àwọn àrẹ kẹkẹ yà wọ́ ìyẹn ní ìdílé na <laughs> orí ìrìn ìyẹn wọn níyì uche bẹ́ wọn níyì ìdówórí ata bẹ́ wọn níyì ìdówórí eyín àwọn ẹni junction lè bí ti nínú

bẹ́ẹ̀ni bí mẹ́ta iná ka ilé lè ní ilé ètò tàbí bẹ̀rẹ̀ tí máa rí tí gbìyà lọ́tọ̀ tó mọ̀rí ni ìyẹn sọ lọ́tọ̀ lọ́mọ ohun tó mọ̀rí alìmọ́mà bó wà ní ìfà ọ̀rọ̀dì ọlọ́wà ánì ààyè ìyẹn rọ̀ ba hinya wa kono se kai mabdali la wujudillah sasuru ka ne mulhi inya wa kono do kan si imam abu hanifa do kan so jozari ki lewi baka wana wana ma wọ́n pàtàrà ẹ̀ pàtàrà wọn àwọ̀rà ká ọ̀mánu a orílẹ̀ ya àwọ̀ká ẹ̀kọ̀rọ̀ ọ̀dọ̀dá ete na mi olóòlù yìí náà nàá mi ọ̀sẹ̀ nana nàá mi à ń kọ́ ọ̀rọ̀ kàfọ́nù ká yóò mú ní ìkùnyẹ́rẹ́ jìnnìjìnnì náà yẹrẹ máa bẹ́tẹ̀ mi lọ́tí ọjọ́ orí mi. ilé pányápányá anáàdéjà ojú ọ̀rọ̀ ọ̀rọ̀ ká yóò mú ní ìkùnyẹ́rẹ́ wọ́n yìí. àbúrò dọ́nà tó ń tó múrí ilẹ̀ ti makka ìjọba àwọn ìhà fẹ́ ya múrí ìhà fẹ́ rìsáàdì na náà ó bẹ̀rẹ̀ ìjọ náà àtẹ́kọ̀ wa tẹ́kọ̀ wa ẹ̀họ́ ẹ̀họ́ àwọn ẹ̀ẹ̀nà ẹ̀rí ìrẹ́tẹ́ ẹ̀bùdó rẹ̀ dìbọn bọ́lá wa fẹ́ lóòrùn ìhò tó múrí òrè tó múrí òrè ká

ọ̀nà wàhálà tó táàlì bí i káàrí rẹ̀ fọ́nà a àjọ́rò bẹ̀rẹ̀ ní ẹkùn dí lẹ́rìnẹ̀ àyẹ̀wà kọ̀ láti tó mọ̀rí ló tó mọ̀rí kà tẹ́sọ̀ rẹ̀ kẹ̀ tẹ́sọ̀ rẹ̀ tẹ́bù gbọ́rù jù fọ́rí ká ọmọ ọgbọ́kọ̀ na ọgbọ́ ní ìrẹnu kéèyàn inú àtàmà ọgbọ́ rẹ̀ kéèkò mọ̀rí جئت لأشهد أن لا إله إلا الله النبي محمد صلى الله عليه وسلم بس هو نصا بس هو يوجداري همي لا إله إلا الله هو هو من سماء دفاع ọba àbúrò rọ́bẹ̀ bá bí i lè kéèmì ìrìnà sọmọ́ ọ̀kẹ́ ìwò mórí bá bí islam ẹ̀rẹ̀ sọmọ́ ẹ̀kàwé ìsọ́lá ìkú tìbí bí i fẹ́kẹ̀ẹ́ fọ́ọ̀mù ọmọ ọmọ ya bùjẹ́ nípa láti ọ̀tọ́ mọ̀ ìlú tí yẹ́ sọ láti ọ̀tọ́ mọ̀ ìlú ẹ̀yìn ọmọ ya bùjẹ́ ní ah anábà muhammad sallasalla jọmọ yìí ni yẹnu bòrò don tó mọ̀ ìsọ́nà kàbákà wà lákínà láhàwà bí man yẹ ṣáà ka amma omori osho ba gozo ne osho ze gozo ne eze yi ozo ne eze ze hidaya enwere omori ya dina ka omori o manche zo mane enwere omori ya dina to ya mani ya wuru ya omori ene ya mani ya ta omori ya ko omori hidaya na nawe opegea kuri woni ako omori ili jenje somi ako sala yara joli do omori bi aki patran yara kaka iyyaka na'budu wa iyyaka nasta'in bi kai ihdina as-siratal mustaqim omori na washo lezi o

أغلبنا أني هداية حسية دني هداية فطرية دني هداية عقلية دني هداية دينية هداية حسية أزعير guidance دوزي هس and سنسو organs إنه a way. Whereas the Yankee Wa ẹ̀dọ́ ebe ya sọ̀wẹ̀ ya dígbàrà ebe ya kí síbàrẹ̀ yìí wàhálà ẹ̀dọ́ yẹ kí àgọ́mọ̀wẹ̀ wàá tí bí ìdíjú rẹ̀ ọ̀sán tó ń fi síyà fọ́tò tó mú nínú. bóyá ee ihe nwe si rẹpẹ lóòmùrí rẹ ọ̀hún ya mìíràn kẹrì lò ó lóòmùrí rẹ ya na kẹrì lò ó yà níbi lọ Ya yà nínú yàn ló rẹ dọ ọmọ tuntun àwọn ọkẹrẹ ọmọdé ya والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع ولا بصارا ولا فئدتها لعلكم تشكرون omori kama mẹka jina hɔ ne rɛkɔ nya yɛn ɔnyɛ nijie ayi omori kama mẹka aboto jina yɛn n'afɔ na hyɛ yɛ omori ti se yɛ sika yɛ naanị se yɛ wɔdi anana kuma وانتم ما ترى الامر وكيلوان لعلكم تشكرون ابي صبا يقول الله يا لكم اليوم اباك الحمد لله الحمد لله الحمد لله رب العالمين آمين هداية حسية ونعم بل هداية فطرية بل أزعير جزء من المنع أعمل دي بطه ụjọ ọwana ma ọ na-emeghe ka na ọgwụrụ ebe onye mbe egbe egwu ọ na-emeghe anyị ma ihe. dị n'ụlọ ọhụụ na na ya ọ na-emeghe kerela ebe ọma bụ ọdị n'egwu ụjọ ya ọsọ bụ natural guidance ọsọ bụ ụjọ ọwa tụ ya ọ na-egburu nsọtụ ọrụ na

ní ìkọ̀nà náà nọ̀dọ̀ ẹ̀wọ́ àmì onímọ̀ tó ń lẹ́lẹ̀ náà ní lẹ́lẹ̀ inú mẹ́ta wà na yìí ìhù ẹ̀ ojú ilé ìhù ẹ̀lá lè tí iná ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀nẹ́mà ní ìmù wọ́n máa kò ń lò mórí yìí wọ́n máa bẹ́rẹ̀ mórí yìí náà ìkàtà ló mórí mẹ́wàá ń bá wọn náà ẹ̀wọ́ ń pé wọ́n wọ́n wọ́n ní ìyá àkọ́bá ọ̀ òmùlẹ̀ mẹ́yàn bọ̀ náà wọ́n ẹ̀hún láti ọ̀tọ́ mọ̀ yìí hidayah tún tẹ̀tẹ̀rẹ̀ yẹ̀ wọ́n dára ní alhidayah tún àkàlíyà ìzọ̀ yìí ojú ìzọ̀ tó rẹ̀ tó ní omori sí kẹsì rẹ̀ sọ ẹ̀tọ́ rẹ̀ sọ́nà ni ọlọ́ṣọ́ ẹ̀rọ sípá jẹ́ nínú yìí yọ̀ọ́ yà á ní ẹ̀rọ sípá yà ní ọ̀nyọ́nyà na tuntun mori ni o mori ma ne shawa ya o se tan meke ne e me ni e pe se yure do mori ni akilu yi malaika meke ne akilu o ra ke no mori ma ya ni malaika ni intelligence of heart and e then the shower sorry e shower of desire sorry e desire anywhere bí èrè ó sì dé ìṣíkílẹ̀ ìhílẹ̀ èsì omúrí ọmọ ẹ̀ màláṣẹ̀ àti ìkẹ́nà ọmọ wa desire kẹ́ náà omúrí mẹ̀rẹ́ sọpẹ́ ẹ̀rọ náà omúrí ní akílì lọ́rọ̀ ní desire rẹ̀ ọmọ ṣọ́ra lọ́rọ̀ ọba ìṣọ́wọ́ yìí ẹgbẹ́ wọ̀ kakọ́ ọ̀rẹ́ lọ́tún tó wọlé nìyí. ọ̀rọ̀ náà wọ́n lọ kàwé ṣáwọn ihu nọọyan òhu nìrọọyan òbí ihu nìfọpa. omori ka wulẹ̀ kẹkẹ lànàm bàbá àbàlù omori kiri na wàlẹ̀ nàbà fún àkẹtọ̀ pan ẹnna ẹ̀kú jòdò nyẹ́ fún nìfọpa ẹnna jòdò nyẹ́ fún nìfọpa. onye ne nirawan nirawan zuno shahwanin ne kuro ya ma mo da furo so shahwanin rasul onyo ba ni lubo mo ni an ke tanyi ni malaika abokin akil kene malaika ni na tuto mo ni de ba woni al hidayat diniya uzayi aheke na tuto mo ni omuri otonto mo ni

ìdí ààbá jẹjọ́ rí òmúrí ọ̀rọ̀ jẹ ẹni kàtà mọ́ kàrẹ́ bẹ́ẹ̀bẹ́ òmòrí inúkú ìkìyàmà lòmòrí dọ̀rọ̀sì lòrọ̀sì ojú ọmọ ha gbòòtò na okporo dobo ebe ahụ ụmụmere akpụrụ bisu aka ha iru ure lóòtó ọ̀rọ̀ sọ́fẹ́lẹ̀ bọ́tù tó mú rí mi àwọn bá káàrọ̀ ọmọ orí mi kẹrì owó mọ̀ ọ sọ́rọ̀ bí wọ́n ọ nọ ọ̀nà dájú nílé tù ọ mo ní káàrọ̀ kẹrì ka ń káwẹ́ ká wáṣẹ fásitì ọ̀nà dọ̀kà máàlìkì yẹ́wò mi dín máàlìkì yẹ́wò mi dín òun náà kọ́ ọ̀kàrẹ̀ tó mú ríkà jùlọ ọkọ̀ ọ̀kàrẹ̀ ọ̀nà ẹ̀mọ́ òun náà nù jẹ́wọ̀ bá wà ká ní pẹ̀lú ẹ̀mọ́ ẹ̀kọ́ ẹ̀mọ́ wọ́n wá ká àkàrẹ̀ ẹ̀mẹ́sùpọ̀ náà ọ̀dọ́ ẹ̀mẹ́sùpọ̀ náà ọ̀dọ́

ọ̀ntọ́nà máa ní wọ́n kàtẹ́ ẹ̀wọ́ kànyẹ́ kàtẹ́ máa kànyẹ́ ọ̀nìyàn àríṣùn àríkùn bụ máa wọ́n ní kúkẹ́wẹ́ jùzọ ìzàní ní kàlùjẹ́mù ọgbà ọ̀nì ní kẹfẹ́ ọgbà ọ̀nì bẹ̀lmọ́mì ní iná rọ́ọ̀fún wọ́tí amáyán bẹ́ nẹ́nẹ́ mẹ́hì

omuri ba kawo kaye ikra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba ikra kitabak wakitakanda wakal qur'ana taka wakitakanda wakitakanda takanda ko ba mu na ne dawaka kafa bi nafsika al-yawma alayka hasiba ijo ma ta ka yawo ta makare dere ilowore irawa na aljanna abusu muhammad abdullah ẹ̀mẹ́yìn náà na lọ́tún tó mú nínú ọmọ akáwọ́ mú ní kàwé kan ọjọ́ pìlì ọmọ ní akáwọ́ kàwé ma yi dánù kọlù ladayya wa ana bi zannamin lilabid ma dánù ma kọlù ladayya ẹ̀yà ìdàrú mọ́ wúrẹ̀ ẹ̀mọ̀ ọmọ yọ wa ma ana bi zannamin lilabid

ẹkọ ọmọ gbogbo ní ìkàkà ẹkẹrẹ ọmọ kọrọ ọmọ nfààní ojú ọmọ mọ ọmọ kọrọ ọmọ nfààní ilé ọmọ náà kọlọ bí kọrọ ibi nsọmi. akọrọ náà yìí tó mọ ní rírà ya máa mi bẹ́ẹ̀ ni wọ́n ní ṣíríkù bẹ́ẹ̀ ni wọ́n ní kàwọ́ bẹ́ẹ̀ ni wọ́n náà mú kó bẹ́ẹ̀ ni wọ́n ní jìrì yìí. Lọ́tún tó mọ̀ ní. ọkara ọnụ mi àwọn aṣọ ọmọ ẹ̀ báyìí náà máa bẹ̀tẹ̀ ẹ̀tọ́ òmùrí ọ̀há ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà mo káwọn nàìjíríà òmùrí ẹ̀wọ̀n náà mo káwọn nàìjíríà òmùrí òmùrí ẹ̀ mẹ́bẹ̀ẹ́ mẹ́rin sì kí sáyẹ́ bó máa ní ní kò tá sọ̀rọ̀ pa ẹ́ orí kìrìkìrì maximum anáwó ẹ̀kọ́ orí prison ní kùjé ni ọmọ mọ̀rí na kàlá ya mú òtù fi ha wà láwà wọ́n ṣù ẹ̀ yàrá múrí àhà ẹ̀họ́ rẹ̀ amen amen ọmọ àbàrẹ̀ bí ẹ̀rọ ọzọ ẹ̀tẹ́ lẹ́sìkọ́ máa sí kílípọ̀ dáwọn nínú wà á lọ́mọ bọ̀ mọ́mọ́ nínú nínú òzá mẹ́gà ìjẹ́ ní irú ọmọ rẹ̀ rán bí mẹ́ àkùnrin fún mọ́tò pàrẹ̀wá rẹ̀ lẹ́sìkọ́ bọ́ọ̀bà sọmọ́ múrí ọ̀rọ̀ ẹ̀bàrà jẹ́ ẹ̀mẹ́mẹ́ 8 o'clock ya dozitin ijoba ko meti nya abai wata ami arun na da ya da amu a na ba ijoba meti nya ni ne ni ni gado ni bishara o shawo wa kamenyo yete ye re ni di wilbaro ma nyo so magumbo mu yo rai ni agboyin tara abo ga e da ne ro uza ele eh, ka ya asiri ma ti mutu ara bere ma dire ko ce kina hira be sa baba hira اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه سيف بقيت جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا رب يا من له جميع المكر اردر كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء أيضا عليه وهو كل مكر سيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحم فإنك بنا راهن ولا تعبدنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى بالمقادير إنك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شابا وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين